sówó mẹ́nu rẹ̀. torí bọ́ bá ti pọ̀ tó ní o ti padà pọ̀ tó ní o. bẹ́ẹ̀ ni o. ẹ̀dẹ́kẹ́jẹ́jẹ́ ẹ̀dẹ́kẹ́jẹ́jẹ́ wọ́n ti gbẹdọ́ gbẹdọ́. lọ́rọ̀. ẹni dáin. ẹni dáin. ẹ pa. jíkàjíkà sẹ́rọ̀ délẹ̀ jíkàjíkà sẹ́rọ̀ délẹ̀. Do do domi domi domi mi domi ni rere o domi domi domi mi domi rere. mi mi mi mi mi mi mi mi dodo mi mi mi rere do do do do do domi domi domi dododo. domi domi domi rere o mi mi. bí o ṣe jẹnu. o ti jẹ̀bi kù. ibi tó gbé mi náà yín kankan. èyí ṣe gbé mi làbí tí mi ò mọ̀. ìgbà tí mo dé ni mo realize pé mọ́mí mi ò sí nílé dáàdi mi ò sí nílé èmi nìkan ni mo wà nílé kó lè wọlé kó wá gba kóńdó. àti wọlé o kò le Hmm. torí èmi kọ́ ni mò ń rúgbá lọ́sàn Òṣogbo títí gba láṣà lọ́dún èkó nǹkan ti bàjẹ́ nìyẹn. fifty k. mo rò pé òòṣà òkè tanná lásán fẹ̀yìn nìkan ni. òòṣà òkè lè má tanná fún mi ṣùgbọ́n òòṣà òkè lè tanná fún ìyá tó dẹ̀jẹ̀ sí yín lójú ẹ pé wọ́n wọlé kẹ́ lọ fún wọn ní kóńdó. bàbá onífìlà wọn bá yín kọ́ ń parẹ́. Ah! tẹ́gbọ́n wọlé wọn mọ̀ yín tí wọ́n sẹ́yìn sí yín látẹ̀yìn. táyọ̀ lẹ́yìn ń bẹ̀rẹ̀ tiwa kí ló tẹ̀ bí come sleep. kíni kí n fi kí ṣíngì kíkí làgà ṣéǹgì. kíkí ni kí n fi kí ṣíngì takanijọ́ ń bá kà partnership mi partner. partner sick. ṣé lè tó kutelu. kútẹ́lù. ẹ ẹ kàn lè fojú kútẹ́lù wo fúbọ́là lòun náà tẹ́ẹ̀ ló ń gbà. olóde mẹ́ta yìí. ah ẹ fi olóde mẹ́ta lẹ o ẹni mo fẹ́ hẹ́ndì kárí àmì pẹ̀lú rẹ̀. wọ́n ìwọ bẹ́ẹ̀ kọ́kọ́ sí kó bì jọ. inú bàbá ọkọ mi ẹ calm ah. down you don't have to be rude ẹ mọ̀ mi rí. tí wàhálà wọn bá fẹ́ pọ̀ jù máa pe ọ̀rẹ́ mi kọ́ni ẹ̀ á bá mi tì wọ́n mọ́ gádùn. Ah. káwọn ọmọ dàmí làmú káàkiri mọ́ lọ́ọ́ bàdàn hmm. ni wọ́n ń gbọ́ ogun oríire ọ̀sẹ̀ oríire ajíjọlá ànábìrè oríire two hundred mo rògùn oríire wa àwọn ọmọ bògùn jẹ wọn kọ wọn sórí rẹ. bàbá mi dì wọn á sanjọ wọn á rògùn wọn lò. ṣé oògùn agége àbírú oògùn èwo. ìwọ ń sọ fẹmi wípé èmi jẹ ọmọ Ṣàngó pé ṣé sàásù lèmi ni. bẹ́ẹ̀ ni sàǹgbà tẹ wọlé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe ṣe rè hmm. ẹka pàrọ̀ bíi sàásù. ìdí tèmi fi gbà pé ara Ṣàngó ni wọn wọn jọ bàbá yọngidu sáyẹnì portable. bẹ́ẹ̀ ni ìwọ dídùn. tó bá kọ wájú sí yín kẹta tó bá kọ ẹ̀yìn sí yín kẹta tó bá kù ẹ̀yìn nìkan kẹ ẹ tó rí pa. ohun tó ń sọ ni wípé àwọn tó dáfá fún ìfà àwọn náà ni a fi kó. mo darúgbó ọdẹ tí ń tolú mo di ògbólógbò ọdẹ tí ń wọ ògòǹgò láàtàn bí ọmọ aráyé bá ń gúnyán nínú odó ìdágìrì a sì dá ilẹ̀ lẹ̀. láyé fáwọnà. ìlú ìlú torí